يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير لأبي أبي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد آه àfihàn fún ọba adéda Allah subhanahu wa ta'ala tó tún kọ ìjókòó wa ní ọjọ́ òní à ń bẹ̀ kó má ṣàfihàn ìjókòó náà ṣe sábàbí oríire fún aláwùndí àti ní gbangba ọjọ́ gbọ̀ndẹ̀ àkíyàmù. àwọn oníbèrè béèrè àwọn àbèrè kan tó lágbára mẹ́rin mẹ́ta àkọ́kọ́ ìbéèrè rẹ̀ ni wípé ọmọ tí oyún tí ọlọ́run ò pé kí wá rí bí ṣé àwẹ̀ sápa fún ẹ̀ adáwáhẹ̀ èkejì ni wípé ọlọ́run ti ẹ̀wá ní ká rí bí ṣùgbọ́n kò kò kò tó jẹ́ kejì ìtọ́jọ́ ká lọ́ra díẹ̀ ni pé àfẹ́ sọ bí wọ́n ṣe máa ń sọ. So bí wọ́n ṣe máa ń sọ ni wọ́n á ní kò jó gba súná ntí asọ ká péye ká sọ gan ni wípé kò péjọ keje tí ọba adọ́gba Allah subhanahu wa ta'ala tó fi pè fún ọlọ pé ṣé a máa pa súná ṣé a máa pẹran fún un ṣé a máa fún un lórúkọ ṣé a máa wẹ̀ ẹ́ ṣé a máa kí n sí lára oníbèrè yẹn ọ̀rọ̀ yẹn jẹyọ fún un lánàá wọn ni ká mú wá láti fi ọ̀rọ̀ jomi tó rọ̀ lórí rẹ̀ èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù òní wípé ìrun kíkí sí ọmọ tí ò pé tó fi jáde tí ò ọlọ́run ò pé kárí bú tó fi jáde ìrun kíkí sí lára ó dáa ni kò ń ṣàràyàn tọrọ rí wà ní súnà wípé a lè fi ilẹ̀ láìkì bọ́tá a bá kí òun ló dáa jù ọmọ tí ó wá rí báyìí súnà nǹkan èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ó wípé tí ó bá tó bíi oṣù márùn-ún á pa súnà kó tó di wípé oyún yẹn bàjẹ́ àpàfilẹ̀ torí ti fọ́ǹtì tó ń fi túmọ̀ sí wípé àṣé tí a bá bí tó ti pé ṣùgbọ́n ọlọ́run ọba ní kó máa bọ̀ a pa sílẹ̀ náà nìyẹn á dẹ̀ fún lórúkọ eléyìí ni èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ jù á pa sílẹ̀ á fún lórúkọ títí ìlú fúlà á iṣẹ́ ọ̀nà yẹn tí ẹ̀ iṣẹ́ ọ̀nà yẹn ọ̀tá bá pa sínú tá a fún lóko ẹ̀ló dájú. Ah, irú àwọn ọmọ bẹ́ẹ̀ a máa ń fi sínú àdúrà tá a bá ń kírun sí lára wípé kọ́láwọn ọba ó ṣe ní àwọn kó ṣe ní nínú àwọn ọmọ tí ó ṣìpẹ̀ fún àwọn òbí ẹ̀ kí ló bí eléyìí ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ni wípé irú àwọn ọmọ bẹ́ẹ̀ yóò dúró lẹ́nu ọ̀nà àlìjẹ́nà yóò máa ṣìpẹ̀ pé àwọn fẹ́ àwọn òbí àwọn wọn ò ní dákẹ́ àfìgbà tí ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala tó bá lè pa àwọn òbí wọn pọ̀ pẹ̀lú wọn nínú ọgbà àlìjẹ́nà ẹ̀rí tó wá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam fún lẹ́ńfẹ̀ wípé àwọn ọmọ tí wọn ò pé báyìí tí wọn ò dúró pa fún mi wọ́n wà níbì kan pẹ̀lú sayidina Ibrahim sallallahu alayhi wa alayhi tí ó máa rè wọ́n tabarantí hadith tó wà nínú Sahih Bukhari òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tó bá jí tán tá a bá kásù bàtà á béèrè lọ́wọ́ àwọn sàbẹ̀ ta ló lálà ẹni tó bá lálà á bá wọn tó ìjọ kan á dé kò sẹ́ni tó lálà ó ní èmi lálà ìgbà tí mo sùn ni inú tó fa ń bẹ̀ ni wípé ẹnìkan dùn wá bá mi lójú oorun ó ní kí n kà lọ ìgbà tó mú mi lọ adébìkan odò ẹ̀jẹ̀ òun la bá ń bẹ̀ ara rẹ nìkan tó ń lúwẹ̀ nínú odò ẹ̀jẹ̀ yìí pẹ̀lú ìnira tó bá ti fẹ́ dé ọ̀gẹ́gẹ́rẹ́ ibi tí ó ti bọ́ lẹ́gbẹ̀ẹ́ odò wọ́n ó tún la nǹkan náà lórí wọn ó ti padà sínú odò ẹ̀jẹ̀ bí wọ́n ń ṣe ń ṣe nìyẹn láti fi jẹ ìyà. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam wá ní àwọn bíi léèrè ta lélẹ̀ wọ́n ní fílẹ̀ sájà máa lọ. àtúndébì kan olúwa wọ́n ń fọ́ nǹkan máa lórí ni tí ọpọlọ rẹ̀ bá ti kún sí méjì wọ́n tún papọ̀ wọ́n tún fọmọ lórí bẹ́ẹ̀ ló wọ́n ń jẹ́ ìrora tí wọ́n ń fọmọ lórí àti fẹ́tẹ̀ tọ́ba ti fọmọ lórí wọ́n tún sọ́pọ̀ tá a lè lè wọ́n ló ń nìṣó àti débi kan obìnrin ni iná ń wì lábẹ́ àwọn nǹkan olóòórùn wa ń jáde lábẹ́ ọkùnrin wa wà ń sàlẹ̀ nínú náà yìí àwọn nǹkan olóòrùn tó ń jáde òun gbé mú ń pè é ní tí náà bá ti jó wọn àtúwá nǹkan olóòrùn á jáde bẹ́ẹ̀ àtúmù bá ṣe ń ṣe pẹ̀lú tiwọn ni ta lélẹ̀ ọ̀nṣẹ́nìṣò ẹ̀ṣọ́ àwọn adébì kan àwọn abẹ́nìkan pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ nígbà tó ń rò ta lélẹ̀ àkírán ìgbà tí ẹnìyàn ń ṣàlàyé fójìṣẹ́ náà sallallahu alaihi wa sallam ọ̀sọ́lọ́ ó sọ pé ṣòro ẹni àkọ́kọ́ tó wà ní ojú ẹ̀jẹ̀ tó ń jẹ̀yà yẹn ẹni tó ń jẹ rìbá láyé nìyẹn ìyà tí ó máa jẹ́ nu sàárè nù títí díjọ́ bí ndàlì kìlámà tá a dájọ́ àpé alukoran dẹ̀ ti sọ yìí pé la yaqumun illa kama yaqumu alladhi yatakhabbathu shaytanu minal mas wọn wọn ó dìde ni ní dìde wèrè ẹni tí àlìjẹ̀nu ti fọwọ́ bà tó ti yá wèrè tí wọn ó fi dàmọ̀ wípé ta àwọn wọlélé àwọn wèrè yìí wọn ni àwọn tí wọ́n ń jẹ rìbá láyé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sallam ló fi sọ pé la'ana allahu riba wa akilahu wa mukilahu wa shahilahu wa katilahu ọlọ́run ṣẹ́bi lé rìbá àtẹ̀ntì ń jẹ́ àtẹ̀ntì ń fún yàn jẹ́ àtẹ̀ntì ń ṣe ẹlẹ́rìí rìbá àtakọ̀wé rìbá gbogbo àwọn tí wọ́n associate mọ́ rìbá látòkè délẹ̀ ọlọ́run ṣe ibi lé wọn. ẹnì kejì tó jẹ́ wípé wọ́n ń fọ̀kùtà mọ́ lórí torí rẹ̀ bá ti fọ́ wọ́n á tún papọ̀ wọ́n á tún fọmọ tí wọ́n fi ń jẹ̀yà bẹ́ẹ̀ ta lélẹ̀ onímọ̀ ni tí ó tẹ̀lé máa rẹ̀ ẹni tí ó tẹ̀lé ìmọ̀ tóun sọ fún àwọn èèyàn bẹ̀ tí ó tẹ̀lé ẹni àwọn kẹta ọkùnrin àtobìnrin tí wọ́n ń wì nínú iná tí a obìnrin yìí nǹkan olóòórùn jáde ní abẹ́ rẹ̀ tọkùnrin wa ń gbé lọ àwọn oníṣìnà nìyẹn ìyà tí wọ́n máa jẹ́ nu sàárè nù títí díjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àṣàhìn tá a wá lẹni tó kó àwọn ọmọ kéékèèké jọ yìí ẹnìyàwó aṣọ fojì ṣẹlẹ sàásìlà wípé anábì Ibrahim yẹn sallallahu ala nabiyina wa alayhi àwọn ọmọ tí wọn ò bàlágà ló kójọ síbẹ̀ yẹn nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ àlùjánà òun ni ó máa rè wọ́n títí díjọ́ gbẹ̀ndẹ̀ àlùkíá bó fi jẹ́ pé tí mùsùlùmí tí ọlọ́run kádàrà wípé ó bímọ ọlọ́run ò ní ọmọ tí ò dùgbà sí rárá ọmọ tí wọ́n bí tọ́jẹ́ yìí pé kò kò pé kò wọ́n bí lókù tàbí ó ti kọjá oṣù márùn-ún nínú kó tó di pé oyún yẹn bàjẹ́ kì í ṣe àṣedànù fóbi mùsùlùmí ó ìwà nínú àwọn àkẹ́ ọlọ́run ọba lérí rẹ̀ tọ́jẹ́ yìí yóò ṣìpẹ̀ rẹ̀ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nítorí eléyìí fífún lórúkọ kò burú pípa súnẹ̀ ó jẹ́ ń tá a fẹ́ eléyìí ni ìdáhùn ní ṣókí lórí ọ̀rọ̀ tí ọmọ àyà wa béèrè ìbéèrè kejì tọmọ àyà béèrè ó ní wípé àáfà òun ó há Quran sórí èmi náà jẹ́rìí síbẹ̀ but nǹkan méjì ó wá ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó ń bà òun nínú jẹ́ òun ò dẹ̀ nírin iṣẹ́ láti pè àfóhùn jókòó kí ni nǹkan ọ̀hún ṣòkòtò aṣọ àfóhùn kọjá kókósẹ̀ èkejì àfóhùn ti ń fárùngbọ̀n ṣé ẹ̀rí wà fún làṣẹ ọgọ́rù èèyàn wọ́n lè kó sínú agbègbè àwọn nǹkan wọ̀nyí kí wọ́n mọ̀ mọ́ ní táwọn kó sí ó pàtàkì láti jẹ́ bí iqamatul hujja ìfi ẹ̀rí lọ́lẹ̀ ẹni tí ó bá sọnù kó sọnù lórí ẹ̀rí ẹni tí ó bá tẹ̀ lódodo kó mọ̀ yìí pé a ah, n tó ń ṣe mọ òun mọ tó ń ṣe òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam nínú fitra àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí wọ́n fẹ́ kí mùsùlùmí ọ wà lórí rẹ̀ ó ní kí ni ìfirungbọ̀nlẹ̀ ká gé ìkaná ká farun abẹ́ ká farun abíyá ká dábẹ́ fọkùnrin àtobìnrin nínú àdámánì fi jẹ́ wípé tá a máa ń Quran nígbà anabi Musa sallallahu ala nabiyina wa alayhi tó dé tó ń bínú wípé ah kí ló dé tí ọmọ ayé òun tó fi jẹ́ kí àwọn ọmọ Israel kí wọ́n sọnù lẹ́yìn òun kí ló dá lóhun ni la ta'khudhu bi lihiyati gbá irun orí rẹ̀ mú ó dẹ̀ gbá tàgbọ̀n mú ó wá mì inni khashitu an taqula farraqta bayna bani isra'il wa lam tarqub qawli ìfẹ́ kọ́ wa sọ wípé mo pín wọn yẹ́lẹyẹ̀lẹ́ ni mo bá wọn jà lórí ìbàjẹ́ tí wọ́n ń ṣe yìí o débi wípé wọ́n fẹ́ pa mí yakadu yaqtulunani wọ́n fẹ́ pa mí èyí ò jẹ́ ẹ̀rí lérí àwọn tí wọ́n ń sọ pé rárá ẹ sájà papọ̀ àbá ẹ má jà sọ̀rọ̀ tẹ̀wíìd torí tá a máa ń sọ̀rọ̀ tẹ̀wíìd yóò pin wa ká ẹ sájà papọ̀ ẹ sájà máa tu lọ bẹ́ẹ̀ torí yìí pé anabi musa gan sallallahu ala nabi na alayhi ọmọ ya sọ yìí pé òun bẹ̀rù kí àwọn ọmọ bẹ̀ni israẹla má pẹ́ kí wọ́n má pín yẹlẹyẹlẹ àá bẹ́ẹ̀ ó jẹ́rìí lé wọn lórí ó bá wọn sọ̀rọ̀ débi pé wọ́n fẹ́ pa pé á ah, ìtẹ́ ìṣe yọ yapa sí ti ọlọ́run ọba fi rán ànábì sí sallallahu ànábì náà wà rẹ̀ ṣáhid òun ni wípé nínú àdámọ́ gbogbo àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ti wá síwájú tọ́lọ́run ọba ránṣẹ́ òun ni wípé tí wọ́n fi mọ́lẹ̀ ni òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam fi sọ wípé ànífíkù ṣẹwárẹ̀ bẹ́ẹ̀ ṣe máa fílẹ̀ o ó ní bẹ́ẹ̀ ṣe máa filẹ̀ ẹ̀yin mùsùlùmí ánìkókò ṣẹ̀wárẹ̀ ẹ tọ́ irun mú yín kì í ṣe pé òjíṣẹ́ náà sàásánà sọ pé ẹ tọ́ nìkan ó fi àpèjúwe hàn wá ọ̀kan nínú àwọn sàábẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó pè é radiyallahu anhu òjíṣẹ́ náà sallallahu alaihi mú orin siwak tọ́lá àwọn kan ọmọ tí ń jẹ́ orin pákó ni wọ́n mọ̀ siwak ńlọrin òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam wá gbé sí ọ̀gẹ́gẹ́rẹ́ ibi tí irun mú tó fi lé ògẹ́gẹ́rẹ́ ètè òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam gbé lébẹ̀ èyí tó wá lé lórí ìyẹn ó bá gé láti fi ṣe kíni láti fi kọ́ wa wípé bá a ṣe tọ́ irun mú rè bẹ́ẹ̀ni kó jíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam sọ pé man lam yakhudh min shawaribahu falaysa minni mi ṣàríbàhù mi ṣàríbì ìfẹlẹsẹ mi ni ẹni tí ò bá mú nínú irunmú rẹ̀ kó tọ òsì lára wa bọ̀tù wọn sọ pé ká fa o fífa rẹ̀ bídíà rẹ̀ bíi mutilation ló fi jẹ́ pé mi ibi tí wọ́n bá ti ẹni tó fa ah, kẹ́ àdábà rẹ̀ kí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ wípé ó kọ́ jẹ́kẹ́ ó ṣe ní tí tó súnà òjísé náà sọ̀rọ̀ àlọ́ sọ́nà wọn sọ pé wáá fún lẹ́yà ẹ sọ irun gbọ̀nlẹ̀ fílẹ̀ kó hù tọ́jú sọlá sọlá àlọ́ sọlá sọlá. nínú ẹgbà wa mi ò ní jésù ṣọwárì ẹ mú kúrò nínú irun gbọ̀n wàrà kọ́wùlẹ̀ yẹ ẹ mú irun irun gbọ̀n ẹ mú kúrò nínú irun mú sorry ẹ ẹ já ẹ mú kúrò nínú irun mú wàrà kọ́wùlẹ̀ yẹ ẹ sọ irun gbọ̀nlẹ̀ kó hù ní wù dáadáa wọ̀kálífù majus ẹ̀yà pa sáwọn ẹlẹ́bọ àwọn lọ́gọ́rọ́ wọn wọ́n fi irun gbọ̀n irun mú wọ́n fi ilẹ̀ wọ́n wà fáwọn gbọ̀n. ìṣàkíyà ṣàkì ìrísí ọkùnrin afẹ́kó kárí ni pẹ̀lú kíni pẹ̀lú orungbọ̀n. obìnrin ni ẹni tó jẹ́ pé ọlọ́run ọ̀daràn gbọ̀n mọ́. ló jẹ́ pé ẹnikẹ́ni tó máa ń fa irungbọ̀n lọ́kùnrin ó ń ṣe tẹ̀síbíhù àwọn obìnrin ó ń fara jọ àwọn obìnrin kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlọ́ sọ ó ní la'ana Allahu al-mutashabihina mina ar-rijali bin-nisa kí ibi gbogbo ọlọ́run ọba máa bá ọkùnrin tí ń ṣe bí obìnrin wa la'ana Allahu al mina nisa bir kí gbogbo ibi gbogbo ọlọ́run ọba kọ́ máa bá obìnrin náà tí ń ṣe bí ọkùnrin ìtòkùntà ní sinmi bọ̀tọ́ ókúta kò mí pé ó tọ́nu lá ntọ́tọ́ fún mùsùlùmí òní ntọ́ tẹ̀lé kìtàbù wọ́ wa sunnati nabi sallallahu alayhi wa alihi wa sallam alanayi salaf salih ntọ́ tẹ̀lé tírà ọlọ́run ọba bó jíṣẹ́ náà sallallahu alayhi wa alihi wa sallam bó ṣe ṣàlàyé rẹ̀ táwọn ẹni rẹ̀ síwájú tí wọ́n wá mú lò bẹ́ẹ̀ ntọ́ tẹ̀lé sunan ntọ́tọ́nu èyí ni sunna kí ni tuma sunna ojú ọ̀nà téèyàn máa tọ̀ téèyàn fi rí ọ̀nà ọlọ́run ọba téèyàn fi rí àlìjáná wọ̀ ntọ́ba ti yapa sí bídíà ni ìṣìnà ọ̀nà àánú tó jẹ́ pé ẹni tọ́ba dúró lórí rẹ̀ kò ní gúnlẹ̀ ayọ̀ lọ́dọ̀ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala eléyìí pàtàkì. fitna kejì tí ó wá wà ó ní fitna is bad aṣọ mùsùlùmí kó kọjá kókósẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní ma asfala ka'bayn fa fin-nar ntọ́ba ti kọjá kókósẹ̀ láṣọ ọkùnrin iná ni subhanallah ó ní ẹni tó bá táṣọ rẹ̀ bá kọjá kókósẹ̀ nínú òrun irun yẹn ò ní àpọ́nlé kò dẹ̀ ní ọ̀wọ̀ lọ́dọ̀ ọlọ́run wa àdàtí sunan kìí ṣe ẹnìkan òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní iyyaka wal isbal isbal lil izar ṣọ́ra fún kí aṣọ rẹ kó kọjá kókósẹ̀ fa inna dhalika min al makhila ìṣe bẹ́ẹ̀ fún mùsùlùmí ìgbéraga ni lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀tà ń fẹ́ ó ṣe bó ṣe wù kì í ṣe bọ́lọ́run ọba ṣe fẹ́ ntọ́sọ fún ọ̀kan nínú àwọn sábẹ́ ni wárfà ìzárakì làṣà làṣàkẹ́yì sún aṣọ rẹ má jẹ́ kó kọjá ojúgun fàyìn abẹ́yìíta tọ́ ọ bá lè ṣe bẹ́ẹ̀ fàyìn àkàrẹ́ má jẹ́ kó kókósẹ̀. ètò wa peléke ń bẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní sàlásà àwọn mẹ́ta kan ń bẹ́ẹ̀ la yukallimuhumullahu yawmal qiyamah ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ ńjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama níbi tí ìbínú ọlọ́run ọba lórí wọn tó dé wala yanzuru ilayhi kò tí a ní wọ̀dọ̀ wọn níbi tí wọn ó jìnà sí kẹ ọlọ́run ọba dé wala yuzakkihi kò ní forí jìn wọn kí wọ́n á ní peléke rẹ o ó ní walahum adhabun alim ìyẹ́ ẹlẹ́tẹ̀ ilé o ń bẹ lórí wọn níjọ́ gbẹ̀ǹdẹ̀ alikiyama gbàtó jíṣẹ́ náà ń kà wọ́n ẹ̀yin tó kọ́kọ́ kà síwájú ó ní almusbil izara ẹni táṣọ rẹ̀ kọjá kókósẹ̀ kì í ṣiṣẹ́ sí mùsùlùmí kí mùsùlùmí ọwọ́ sọ lọ́kùnrin kọ́ máa wọlé àwọn tá a gbà fún pé ká sọ wọ́n máa wọlé nínú mùsùlùmí làwọn obìnrin gbàtí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà sọ pé aṣọ ọkùnrin ò gbọ́dọ̀ kọjá kò kọjá kókósẹ̀ obìnrin ńkọ́ wọ́n bi léèrè sallallahu alaihi wa alihi wasallam ó ní kí wọ́n fi ọwọ́ kan kún wọ́n wá sọ fójìṣẹ́ náà sàṣán tá a bá fọwọ́ kan kún tá a bá gbẹ́sẹ̀ òkè gègísẹ̀ ọmọ àhàn ó ní ẹ fi amlet zera ẹ fi kún ìgbà tí wọ́n láwọn fi kún wọ́n wá mú ìròyìn bójìṣẹ́ náà sàṣán náà pé tí ń bá ń wọlé báyìí o àwọn máa ń kọjá níbi tí dọ̀tí wà tàbẹ́gbìn kí ló yìí ṣe náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní tẹ́ ẹ bá kọjá níbi ẹ̀gbìn yẹn ṣé ń kọjá níbòmíì tó mọ́ wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní fahadà birak ibi tọ́mọ̀ yẹn ó ti tẹ́kíà ibi ẹ̀gbìn yẹn láti fi pàtàkì jẹ́ ọ̀ràn yàn láti fi lọ́lẹ̀ kóbìnrin ó máa ṣí ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ ní gbangba haramu ni olórí irí obìnrin sí ẹsẹ̀ rẹ̀ lẹ́n gbangba kámọ́tẹ̀sọ wa sọ yí pé ọwá ń kírun ọwá sí ilẹ̀ ara òhò obìnrin ni tó bá bojú tí ò bosẹ̀ kò rí ṣe tó bá bosẹ̀ tí ò bojú ó ì lè bọ́ torí yí pé èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ gbogbo àwọn àfààní yí pé sọ́nà ń ta afẹ́ ni òun ni pé kóbìnrin ó bojú. àìjẹ́ bẹ́ẹ̀ ntọ́jọ́ àyàn fóbìnrin pé kó jókòó lé. eléyìí pàtàkì ká má ra wa létí àwọn eléyìí ká dáṣẹ́ wa nù ọmọ ya wa tádàwó eléyìí bá tó ka Qur'an tó gbọ́ yé tó wá ń wò wípé bóyá torí ajẹ́ amọ̀kan ntọ́kàn nínú ọ̀rọ̀ òun òun ní wípé kóun ó fárùn gbọ̀ndànù èyí ò ní wípé kóun ó má jọ ọlọ́run kí aṣọ wọn máa wọlẹ̀ ẹlẹ́ntẹ́lì kọ́ṣọ́ra torí pé kí ni ọlọ́run bá sọ. òjíṣẹ́ náà muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní inna ruhi al-qudus nafasa fi ruhi anna nafsa lan tamuta hatta tastakmila ajala wa واستعب rizqa فاتقوا wa وأشملوا fi talab فإن الله لا ينال ما عنده إلا بطاعته أو كما قال رسول الله صلى الله عليه وعلى آله وصحبه وسلم ó ní ẹ̀mí mímọ́ ẹ̀yìn Jibril aleyhisselam ó mí sí mi èyàn ní wípé ó gbé wáyé wá bá mi wípé anna nafsalan tamuta ẹ̀mí kan ò ní jáde láyé àfi tí nǹkan méjì bá tán ajala ọjọ́ tá a kọ fún ti tán wọ́sítẹ́ ìmàrísíkọ́ gbogbo òpèsè tá a ṣe fún un ó ti exhaust ẹ̀tọ́ ó lè má jẹun mọ́ kò lè jẹun mọ́ ṣùgbọ́n yìí ní mímí ṣìkù ara àpèsè náà ni yọ́dẹ̀ wà bẹ́ẹ̀ lọ gbà tí ò lè tí gbẹ́ mímí ẹ̀ lè gbé sí ó lè lè máa wà lórí máa náà kò lè gbápá kò lè gbẹ́fẹ̀ bọ̀dùn ó lè máa gbé nǹkan sí lẹ́nu kò dẹ̀ lè ṣe nǹkan kan mọ́ gbogbo ká rìn ká ká wòran ká gbọ́rọ̀ ká ìpèsè lónà ṣùgbọ́n lọ́n ti èyí ti tán nínú ọ̀rọ̀ rẹ̀ ó yìí lè gba nǹkan sẹ́nu bọ̀t kò lè ṣe nǹkan kan mọ́ ó ń gba nǹkan sẹ́nu ó ń mí bọ̀t kò lè ṣe nǹkan kan mọ́ ìyẹn ti tán gbàtọ́ náà yìí mí àṣà lè ó ní ìgbà mímí bá tán rúbáǹbá wa tó bá tán tí pèsè bá tán ní ọ̀sẹ̀ tó jáde kúrò láyé kábàrù lélẹ̀ ìró lélẹ̀ kí wọ́n á ní fáídà tá a fẹ́ mú kó ń bẹ̀ ẹ̀kọ́ wo la fẹ́ kó ń bẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ làwọn aṣọ yìí pé òtẹ́kùlọ̀ nítorí náà ẹja káyẹ páyà ọlọ́run ọba o kí ni ìtumọ̀ páyà ọlọ́run ọba ẹ tẹ̀ lófin ọlọ́run ọba lórí gbogbo ntẹ́ ẹ bá dáwọ́ lé wà á sì nílò fi tọ̀ gbogbo ntẹ́ ń bá ń lé tẹ́ ń bá ń lé ẹ wà lójú ọ̀nà tó tọ́ ẹ bá ṣe máa ń sọ nǹkan yóò le. ọwọ́ rẹ ó tẹ̀ ọwọ́ rẹ ò ní ni tó o bá lé lọ́nà tó tọ́ tọ́lọ́n bá kọ wípé ọwọ́ rẹ máa tẹ ọwọ́ rẹ ó tẹ̀ yọ lálùbáríkà tó o bá lé lọ́nà tó tọ́ tọ́lọ́n bá kádàrá wípé ọlọ́wọ́ rẹ ò ní tẹ̀ ọlọ́wọ́n pààrọ̀ dáa jù yẹn lọ fún ẹ mùsùlùmí ní gbogbo gbà ọ̀rọ̀ yóò máa tí ọlọ́run bá kádàrà pé ọwọ́ rẹ ó tẹ̀ ọwọ́ rẹ ó tẹ̀ bọ̀dù kò ní lálùbáríkà wàhálà ni lọ́sàn-án lóru òní gbádùn pẹ̀lú ẹ̀ ẹ̀rí náà ọmọ àyà ó lé owó ìkòsí tí ò fi lè ọwọ́ rẹ tẹ̀ kò gbádùn kan tẹ̀ jáde láyé bọ́mọ bá ní wàhálà ìyàwó ní wàhálà dọ́mù ìyàwó ní wàhálà òun gangan débi pé àkírá wọ́n ń de pampers fún un àgbàlagbà bẹ́ẹ̀ ni ẹni tó jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ òun gan máa ń sọ yìí pé ah! òun hẹ́ndì rẹ̀ látara pé kí ni school teacher ni ọmọ mẹ́wàá ló bí gbogbo wọn wọn graduate ọ̀kan nínú wọn professor ni bó o ní ṣe ń ṣe kì í ṣe pé ó ní rẹpẹtẹ ṣùgbọ́n àṣírí rẹ bò ọdẹ wà níwọ̀ntúnwọ̀nsì eléyìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ rẹ̀ kọ̀ọ̀rọ̀ ma tán yanjú torí kí ni qad muhiya min rizqihi baraka muhiyat min rizqihi albaraka albaraka ọlọ́run ọba ó ti ó ti ó ti ó ti parẹ́ kó nínú ọ̀rọ̀ rẹ̀ kí ni máa ń jẹ́ kí ọ̀rọ̀ lálùbáríkà tàbí tí yẹn lé kó kó kó bá mu kí yẹn tẹ̀ lófin ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ ìṣẹ́nasa fattaqullah wa ajmilu fi talab tó o bá wá lé lọ́nà tí ò tọ́ tọ́lọ́run bá ti kádàrà pé ọwọ́ rẹ̀ ò ní tẹ̀ ọwọ́ rẹ̀ ò ní tẹ̀ ó tún jẹ́ yà double tragedy ni ló fi jẹ́ pé gbogbo ògbà èèyàn máa ṣọ́ ààlà ọlọ́run ọba nínú gbogbo tó bá tara bọ̀ òjíṣẹ́ náà muhammad sallallahu alaihi wa sallam sọ pé fàyínà lọ dájúdájú ọba adẹ́dá o lẹ́yìn náà ló máa ń dẹ̀hù ntí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba tó ti kọ́lẹ̀ fún wa kò ṣeé gbà ní gbígbà tí ó là alùbáríkà ìlàbí tọ́ àtìyí àfi ká tẹ̀lé òfin rẹ̀ pẹ̀lú rẹ̀ eléyìí pàtàkì. wọ́n ní tá a bá rí iṣẹ́ tá a bá fẹ́ rí iṣẹ́ a gbọ́dọ̀ a gbọ́dọ̀ bá wọn darapọ̀ mọ́ wọn ní darapọ̀ tí ó wà ta kò fi ọba adéda Allah subhanahu wa ìṣìnà lélẹ̀ dóòláyè rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ pẹ̀lú òdodo ṣe pẹ̀lú ọkàn kan ṣe mójútó dáadáa kíbòmí ọmọ lè lọ àfọ̀dọ̀ rẹ̀ ó pàtàkì ntí mùsùlùmí ó mójútó ni itqan fil amal àṣeyanjú àṣeyanjú kéèyàn kó ní àṣeyanjú dáadáa nínú gbogbo tí ń ṣe kó yàtọ̀ ní ti dáadáa kó wá tẹ̀ lófin ọlọ́run ọba pẹ̀lú rẹ̀ gbogbo ibi tó bá àwọn ọmọ ìlẹ́ka ni ṣùgbọ́n ká sọ pé a fẹ́ darapọ̀ á wàá tẹ òfin ọlọ́run ọba mọ́lẹ̀ ìbínú ọlọ́run ọba la kó sí kọ́lọ́run ọ̀yà wáyà eléyìí pàtàkì ọmọ àyà tí ọlọ́run ọba fi lé ṣàdánwò fún kọ́lọ́run ọba kọ́ba kó sí nínú kó jẹ́ kó padà kó mà wípé orí ibú lòun kó sí jíjẹ mímu ọwọ́ bá dé dàlọ́wà subhanahu wa ta'ala ìtẹ̀lófin rẹ̀ òní mú tẹ̀yàn lọ́wọ́ tí fi lálùbáríkà ọlọ́run ọba kó má lè aká kó má dàwà ríboríbo kó tó rí jẹ́ àríjẹ kárí mu gbogbo bó bá dẹ̀ ṣe bàjẹ́ tó kọ́lọ́mù má jẹ tiwọ́ bàjẹ́ ńbẹ̀ ẹni tí ò bá fẹ́ kí tòun ó bàjẹ́ ńbẹ̀ yóò dùn ún ní mòfin ọlọ́run ọba ni yóò dùn ún lórí òfin ọlọ́run ọba gẹ́gẹ́ bó lùjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà ṣe mọ́ wa kọ́lọ́n jẹ́ kí tiwọ́ dà ńbẹ̀ tẹ́niyẹn ní ọ̀ dà ńbẹ̀ pẹ̀lú fọkànbalẹ̀ kọ́lọ́ mọ́sá ṣe bẹ́ẹ̀ fún wa náà yà bọ̀ Khadija. àwọn tó bá ní ìbéèrè ni nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ lẹ́ẹ̀kan látàrí ọmọ tí ó wà nínú ta ní tó bá ṣe kákìrún sílá ìwọlọ́wà tó fẹsẹ̀ múlẹ̀ múrikẹ́ kákìrún kákìrún ni ẹ̀fẹ̀ náà kàn káwé rẹ̀. bbc sọ̀rọ̀ yẹn. nígbà yẹn ń kọ́ nígbà ọmọ yẹn náà ń kọ́. tọ́ba ti dáyé káwẹ̀ tí ọba tí ì dáyé tọ́ba ṣe é wẹ̀ káwẹ̀. tọ́ba ṣe é wẹ̀ obìnrin tó lóyún sínú. náà tó bá tó séèjì kan ó máa ń ṣe bí ẹni pé mi fẹ́ wálẹ̀ ó sì máa ń wálẹ̀ ìgbà tí oyún bá fẹ́ ṣe bí ẹni tó fẹ́ wálé yẹn tó ń lẹ́jẹ̀ sí nígbà yẹn yóò kọ aró fún wọn àbí yóò máa kí wọn lọ àbí kí ni ìdájọ́ yẹn. báyìí ni ó kọ aró fún kí náà lẹ́jẹ̀ bá ti ń jáde yìí láti ṣẹlẹ̀ òun náà báyìí náà máa kí wọn. kì í dísà fún ọkọ náà sọpọ náà. sọmi asalaamualeykum wa rahmatulah. ọmọ àyà wa lóbìnrin kan ó ṣèbéèrè ó ní gbogbo ìgbà tí nǹkan bá ti dúró sí òun lára òun ò ní sùn ìtumọ̀ yìí pé kí nǹkan dúró sóbìnrin lára ni pé ó ti lóyún o tí a bá sọ pé nǹkan dúró sóbìnrin lára èyí ni pé ó ti lóyún ìtumọ̀ rẹ̀ nu tọ́lá àwọn kan béèrè pé kí ni ìtumọ̀ yìí pé kí nǹkan tó dúró sóbìnrin lára ìtumọ̀ rẹ̀ ni pé ó ti lóyún ó wá ní òun wà òun ò sùn òun ò dẹ̀ ẹ́ ṣe wípé òun lajú tán po òun ò rí olúwa rẹ̀ òun ò lè júwe ẹ̀ á fẹ́ bá wọn láṣepọ̀ ní tipátipá débi wípé ńgbà tí ó bá gọ̀ lábọ̀ òun tó jẹun pa báyìí kódà òun ò rí gbogbo ohun tó dà sí òun lára báyìí oyún yẹn lẹ̀ wọ́n ti fẹ́ tójú rẹ̀ bó oríṣiríṣi ìbéèrè rẹ̀ ni pé tó kí ni tó ń lè lò nínú súnà kò sí tó lè lò náà ju tawizat lọ kò sí tó dájú tó ń tà fi bẹ ọlọ́run ọba ọba adé Allah subhanahu wa ta'ala tọ́lọ́run ọba fi ń rojì ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn ọmọ àyà lóbìnrin náà irú nǹkan bá ìṣẹ̀lẹ̀ sí ó ní ẹgbà ń wo ní tó ṣẹlẹ̀ ní àwọn òbí òun ti ní kí wọ́n mú òun lọ síbi tí wọ́n ti ṣe ẹ̀bẹ̀ àgbà kí ni kóun ó ṣe mo ní bẹ́ẹ̀ ni ọlọ́run là á bẹ̀ òun lọ bá tí ò tí gbogbo nǹkan wà lọ́wọ́ rẹ̀ tó o bá ti rí ìbínú rẹ̀ gbogbo ẹni tó bá lóun bínú sí ọ òun ní ọ̀bọ̀ sómọ́lẹ̀ tó o bá rí ìbínú rẹ̀ tí gbogbo ayé bá ní tiẹ̀ làwọn ń ṣe wọn ò lè fún ọ ní kankan wọn ò dẹ̀ lè fara kankan ní lawul àkóso gbogbo nǹkan ọwọ́ rẹ̀ lọ́wọ́ ntí a lè fi borí irú nǹkan báyìí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 أمين آمنا آمن أسيس لله ما في السماوات لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله كدله وكآمن دله بلوره دلة إليه فالله خير حافظا وهو أرحم الراحمين دنك سورة الكافرون بلو بسم الله إخلاص فلق أتناس ما كابه ما كابه ما كابه ojí láàárọ̀ ni o fẹ́ sùn ni gbogbo ògbà máa ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí normal adcap tó ń ṣe èèyàn á jẹ́ bí oró clear fún ẹ tó bá di ẹ̀yìn ọ̀sẹ̀ méjì tó o bá rí jẹ́ ká gbọ́ alhamdulillah ní ẹ̀yìn ọ̀sẹ̀ méjì ó ní tó bá ti tó bá ti rí lọ́kàn báyìí kò í tiẹ̀ lè súnmọ́ gbóyà kò tiẹ̀ wá mọ́ kí ni kóun ó ṣe mo ní kò sí tó ṣe ju wípé ó máa ka kínní ni tó ìjáde láyé sọ́ọ̀mọ̀ tí pé o ti lé sẹ́yìn tó o bá ti fà ìgbà yí pé o ti di kòròfó padà gbogbo ètò tìlọ̀hún yóò wá máa ró padà lára rẹ̀ ló fi ń jẹ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n bá ní mọ̀sù tí wọ́n bá ti ṣe rúkìá wọ́n máa ń ṣe àṣìṣe kan tọ́ bá ti dẹ̀ wọ́n wọ́n wàá faralẹ̀ òní ṣe mọ́ má sùn ó tún àjíǹnì hàn wá padà ní pípadà wá tí ó ràn ró gbogbo etí oríṣi tẹ́lẹ̀ crisis hàn wá ju ti tẹ́lẹ̀ lọ. ìbádà ní rúkìá èyí fi ilẹ̀ èyí jùlẹ̀ tó ń bá ti ń ṣe kànáà tí ó fi máa dínkù ó tún máa jẹ́ olékún sí ni kó fi jẹ́ kí ni kó fi di ẹrù jẹ̀jẹ̀ tí àṣetánì kankan ò lè wá sáré kọ́ ọ́ àkìmọ́lẹ̀ tẹ́lẹ̀ yìí ò bá rọrùn kí ló jíṣẹ́ lọ́sàá islam sọ. So. قل قل هو الله احد قل اعوذ برب الفلق قل اعوذ برب الناس لا لا يسال الله بافضل منها ولا يتعوذ المتعوذ بأفضل منها صلى الله عليه وعلى آله وصحبه وسلم أو كما قال رسول الله صلى الله عليه وسلم قل قل الله أحد تعرف وجودهم قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس سورة متى إتاك ó ní kò sí tá a fi bẹ lọ́hùn ọba tó tó wọn kò wá sí ń tẹ́ni tó fẹ́ sádi ọlọ́hùn ọba kúrò nínú aburú kan tó lè fi sádi tó tó súra mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ́mọ̀ká regularly so bisimilahi rahman rahim kul wallahu samad lam yalid wa yulad wa lam yakun lahu kufuwan rahman rahim kul rabbil falaq. من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد رجيشنا صلى الله عليه وسلم inú mùjẹ̀rọ̀báàtì mùsùlùmí lélẹ́yìí téèyàn gbọ́dọ̀ máa fi dira kó nínú aburú àwọn aláburú kó náà wáyà wáyà burú wọn. asalaamu alaykum wa rahmatulah. wa aleykum asalaam wa rahmatulah. fa lórí ọ̀rọ̀ ilé kíkọ́ náà ẹ̀rọ ìjà ń tòótọ́ lọ́ọ̀bà nítorí nǹkan kan ń ṣẹlẹ̀ ní àwọn ìgbà tó yẹ pé lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ alákòóso ilé kíkọ́ ní Èkó tí wọ́n ń pe àkíyèsí àwọn èèyàn sí nípa pé kí ni wọn kí ń lo àwọn màtíríàsì tí ó yẹ kí wọ́n lò lára lé látara pé ilé mú tó dẹ̀ mú ọ̀gọ̀ọ̀rọ̀ ẹ̀mí lọ wọ́n ṣàkíyèsí pé láàrin àwọn bóódà náà tó jẹ́ pé à ń gbọ́ àti nípa pé bẹ́ẹ̀ ni ṣe bàbàrà tó pé kéèyàn gbìyànjú kéèyàn má lọ́wọ́ sí i tó yẹ pé yóò mọ ìmìlá kí ló fa ọ̀rọ̀ yìí ni pé nínú àwọn tá à ń bá ṣiṣẹ́ ní bọ́ọ̀bà wọ́n ń ṣe àwọn ìṣesí kan tó jẹ́ pé ó lágbára fún àpẹẹrẹ àwọn òṣùwọ̀n tí a máa fi wọn báàgì sìmẹ́ǹtì kan tí ó fi múlé dúró dáadáa ó lè so mo wá ṣalábàápàdé bọ́dà kan tó gbéṣẹ́ fún mi mo wá sọ fún pé mẹ́ṣọ́mẹ́ǹtì tó gbọ́dọ̀ lò fún kìnìún pé kó má lọ fa wíwo ilé lọ́jọ́ ìwà ó bá ní dráàgì rẹ̀ mo ń fọwọ́ àwọn ọba àṣírí mo ní mo insist mo sọ fáwọn mọ́làmù pé ntí wọ́n gbọ́dọ̀ wà nìyẹn àwọn mọ́làdé mi kankan ntí wọ́n wà nìyẹn so mo wá ń ṣiṣẹ́ lọ sàkójú tèmi tó bí tí sèmẹ́ǹtì wà náà so ó wá lọ bu yẹ̀pẹ̀ sí kìnnì rẹ̀ lẹ́yìn. tó bá ti bu yẹ̀pẹ̀ sí tó lẹ̀ mọ̀ má bàa ṣiṣẹ́ mọ́. ok má bàa ṣiṣẹ́ mọ́. kọ́ Allah subhanahu wa ta'ala ó fún wa ní kọ́ídà kan tó lágbára ó ní fata'awanu ala wa taqwa wala ta'awanu ala al udwan gbogbo ntọ́ba jẹ́ dáadáa àti páyà ọlọ́run ọba ẹ fọwọ́sowọ́pọ̀ lórí rẹ̀ gbogbo ń tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ àti bàjẹ́ ẹ má bá ẹnì kankan fọwọ́sowọ́pọ̀ lórí rẹ̀ kódà bójú lórí kódà kó jẹ́ òbí èèyàn torí pé kí ni ìtọ́ ń sọ ní ìsinyìí tẹ̀tífù nù fraud èyí ni fraud kí lọ́lọ́run ọba sọ lórí rẹ̀ ó ní wẹ́ẹ́lú nílùmọ̀tọ̀fìfì ìyà ẹlẹ́tẹ̀ẹ́lérò tí ọpọlọ wa ò lè gbé ń bí ọlọ́run nìkan ló yé bó ṣe le tó ń bẹ fún àwọn alágàbàǹgebè níbi òṣùwọ̀n ọjà títà tàbí iṣẹ́ títì kì í sáwọn nìkan tí civil servant àsìkò tí wọ́n ní ọwọ́ṣẹ́ ní tí wọ́n ní kọ́ wá ṣe àti àsìkò tí wọ́n ní kó close tí ọba pé òṣùwọ̀n yìí tọ́ba dẹ̀ gba owó ó ti di mọ̀tẹ́fífò ẹnikẹ́ni tí a bá gbéṣẹ́ fún ọ ẹ jókòó ṣe ìdúnadúrà lórí iṣẹ́ wọn ní tí mo fẹ́ gbà ní báyìí láṣẹ ṣe kó o dúró lórí rẹ̀ ní mùsùlùmí ti ṣe nù tọ́ ọba ti yapa lórí rẹ̀ ọ̀ lẹ́nu láti sọ̀rọ̀ níwájú ọba adédàmọ́ torí ó ti ṣàbòsí gbogbo ilé tó bá wó látara báwọn wọn náà ní ìpín lọ́wọ́ láti pa àwọn ẹni àbúrú bá ṣẹlẹ̀ sí tó bá yẹ pé ibi tí nǹkan ti yanjú ni kí wọ́n trace ẹ̀ back gbogbo àwọn tí wọ́n bá wà associated lórí ilé tí wọ́n kọ́ tí nǹkan ẹ̀ fi ṣẹlẹ̀ kí wọ́n mú gbogbo wọn kí wọ́n fi mú wọn dání ọ pàtàkì mùsùlùmí gbọ́dọ̀ dúró déédéé kìí ṣe torí wípé àwọn èèyàn dúró déédéé là ń fi dúró déédéé torí wípé ọlọ́run ọba ló pàṣẹ ìdúró déédéé ni òun á lè jábọ̀ fún kódà ó politician kí politician kan ọmọ wò wípé òun wà answerable to the masses là kò sí tí masses lè ṣe fún ṣé ẹ lè ṣe nǹkan kan fún wọn ni tí wọn bá bọ́ bẹ̀ kí lẹ lè ṣe kò sí tí ẹ lè ṣe but kí anybody tí wọn bá gbé sípò kọ́mọ̀ yìí pé ọlọ́run ọba lòun ó jábọ̀ fún tí ọba jábọ̀ fọlọ́run bí ọba ṣe ń tọ́lọ́run ọba ń fẹ́ láti ilé ayé ni ọlọ́run ọbọ̀ ó ti fojú rẹ̀ yíra bàràbà èwo làtúbọ̀ tán wọ́n dánú wọn àfitọ́ bá dúró tí tòlítọ̀nù tó mìíràn jẹ́ tòlítọ̀nù gbogbo wọn látòkè délẹ̀ wọn èé sábà látúbọ̀ tán dáadáa torí pé kí ni wọ́n ń dògbé sí ayé wípé tọ́lọ́run ọba bíntì ni nínú gbogbo ọ̀rọ̀ mùsùlùmí kan gbọdọ̀ bá wọn lọ́wọ́ nínú ìbàjẹ́ ló fi jẹ́ pé gbogbo ìgbà mùsùlùmí máa jẹ́ reference point ni àwọn èèyàn dáadáa ni. yóò kọ́kọ́ di àwọn tí wọ́n ń paátì nípìlẹ̀ ńgbọ̀ ọba yá àwọn ni wọ́n máa sábà ṣùgbọ́n àìmọ́ kò rárọ́ ká ṣe bó ṣe yẹ ká ṣéhun pé a torí ń táwọn èèyàn ń sọ yóò wá di nǹkan míì àwa náà wá dára wọn àwa jàǹbá àmàlà. mùsùlùmí kan gbọdọ bá wọn lọ́wọ́ lórí bí ìlú yìí ó ṣe dàrú mùsùlùmí kan gbọdọ gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ lórí bí aburú ó ti ṣe ọmọ làkejì nínú mi gbogbo ẹni tó bá pè ọ sí eléyìí èsojú ọ̀nà yẹn àwọn èsì lára àwọn èèyàn báyìí ntọ́ ya àwọn mùsùlùmí àkọ́kọ́ sọ́tọ̀nù tó fi di wípé wọ́n di àwọn tó jẹ́ pé ọgbogbo ò ṣe sí ẹ̀dá àfi tá a bá wà lọ sọ́dọ̀ èyí pàtàkì wọ́n máa ti ń bá wọn kọ́lé kì í sí ilé kíkọ́ nìkan wọ́n bá wọn bá wọn tún nǹkan ṣe bíi freezer bíi electrician gbogbo àwọn iṣẹ́ ọwọ́ kò sí téèyàn fi jèrè kófà níwájú ọlọ́run ọba tó tó bẹ́ẹ̀ torí wípé iṣẹ́ ọwọ́ ni iṣẹ́ tó lálùbáríkà jù téèyàn fi jẹjà níwájú ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n tí oníṣẹ́ ọwọ́ bá ti mú màdàrú mọ́ ọlọ́run ọ̀dọ̀rọ̀ tiẹ̀ náà rú láyé ń bí kó tó di ọ̀gbẹ́ ìdàrí kọ́mọ́bà wà á dàrú kó dúró déédéé. Assalamu alaikum. lórí ẹ̀sà ẹ̀mọ́bìnrin náà ìbá ẹjọ́ ń dúró ọlọ́run bá ní ọ̀dọ̀ àwọn brothers àtàwọn tí ọlọ́run bá kárí àmọ́ àwọn sísá pé ọlọ́run bá gbé lọ́wọ́ sókè kẹba fún wọn mọ̀ràn lórí ntí ẹsẹ̀ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ni pé